العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أدوك فون الله وضع أترى لكم كاتي لكم كفان النبي صلى الله عليه وسلم إكلام أترى الله أترى جنجتا لكيوم باما èyí ni àkọ́tún ètò yìí tó wà húdàn wà búṣọ̀rọ̀ gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan kí ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún ẹnì ẹ jẹ́ wà ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfùdín Gbádébọ̀ Rọ́jí láti inú ọ̀rọ̀ Ọlọ́run ọba àti ti òjíṣẹ́ rẹ̀ kí àti ọ̀rọ̀ ọba bísímìlá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulilayi muhammad bin abdulayi wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahii wa barakatuh. nínú àwọn ẹranko eléyìí tó jẹ́ èèwọ̀ fún wa láti jẹ òun náà ni gbogbo ẹranko tó ní eyín ọ̀gàn nínú àwọn ẹranko abìjà eyín ọ̀gàn tó máa fi ṣọdẹ tó máa fi ṣọdẹ ẹranko tó máa pa jẹ gẹ́gẹ́ bí kinu gẹ́gẹ́ erin bákan náà ajá anugbó ajá alé ẹlẹ́dẹ̀ bákan náà olóńgbò ọ̀ní bákan náà ìjàpá tafàtafà ọ̀bọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àyàfi àmọ̀tẹ́kùn nìkan òun a rí i àwọn ẹni máa ń jẹ́ ẹranko gbẹ́ àwọn ọ̀dà kan mà nínú gbogbo ẹ̀ ẹran àgbẹ̀ lẹ́ran àgbẹ̀ ń jẹ́ jíjẹ ní gbogbo ẹ̀ wọ́n ti súnná yóò ti ka kanko wọ́n á gbé wá fún wa láti ràjẹ àwọn ọmọ wò wípé kí ló mú mọ́tọ̀ ẹ rí i pé àwọn ètò kan tó máa ń ṣe láwọn ilé rédíò wa wọ́n lè gbé bàbá ọdẹ wá.

onìkan lọ́lọ́wọ́n bá gbà pé lè jẹ tó ń ti pọ́ léyìn ọ̀gàn ó ní wọ́n ṣe àyọkúrò rẹ̀ tààmì mi lẹ́kùn èmi ní kìnìún èmi ní kóòkò èmi ní kọ̀lọ̀kọ̀lọ̀ erin àwọn ògo wẹ́rẹ́ àbájánu gbó àbẹ́lẹ́dẹ̀ ọba àjẹ́ tilé kọba àjẹ́ tinú gbó ajá ọba àjẹ́ tilé kọba àjẹ́ tinú gbó tó bákan náà olóńgbò ìrànwọ́ adébẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ bákan náà ọ̀ní àìjẹ́ ìjàpá akíjẹ́ tafàtafà akíjẹ́ bákan náà ìnàkíni àìjẹ́ kábíyè òfin ọlọ́run bá wa bákan náà àwọn ẹyẹ ńkọ́ gbogbo ẹyẹ èyí tó ṣe é pé ó ní èékánná tó fi máa ń ṣọdẹ gẹ́gẹ́ bí àṣà gẹ́gẹ́ bí àwòdì gẹ́gẹ́ bí gúnugún gẹ́gẹ́ bí òwìwì gbogbo àwọn ẹranko wọ̀nyí àtàwọn ìtọ́ jọ wọn èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run ọba wa ìgbé ká jẹ wọn gbogbo ẹranko tó máa ń jòkù tó máa ń jẹ́ dọ̀tí nínú àwọn ẹyẹ ni àbẹ́ ẹranko ni kọ̀tọ́ pé ká jẹ wọn yẹ bi ẹyẹ gúnnugún bákan náà ẹyẹ. E Eh, kanakana, ẹyẹ hódòhódò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tọ́ pé ká jẹ wọn. àwọn tó tọ́ pé ká jẹ nínú àwọn ẹranko nínú àwọn ẹranko tó ṣe pé wọ́n ń bá wa gbé tí wọ́n ń bá wa gbé òkè pẹ̀ tí èso inú omi náà ń gbé gẹ́gẹ́ bí ràkúnmí màálù àgùtàn gbogbo àwọn eléyìí ọ̀tọ̀ ìkùkà jẹ wọn bákan náà kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu gbó bẹ́ẹ̀ náà ni ẹṣin àmọ̀tẹ́kùn àwọn màálùú nu gbó tá a mọ̀ ni àwọn ehoro bákan náà kiri gbogbo àwọn eléyìí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ ìpè ká jẹ wọn yàtọ̀ sí àwọn eléyìí báyìí gbogbo ẹranko míì tọ́jà bẹ yàn gan sọ pé ó léyìn ọ̀bà tó fi máa ń ṣọdẹ ọlọ́run sì léèwọ̀ fún wa láti jẹ gbogbo ẹyẹ tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ àyàfi tá a ti ṣàlàyé síwájú yẹn àtàwọn ìtọ́jọ wọn. torí náà ọ̀tọ̀ ká jẹ adìẹ ọtọ ká pẹpẹ pẹ́pẹ́yẹ kọba ká jẹ kọba dza kọba àjàbo ọ̀tọ̀ ọtọ jẹ yẹlé ọ̀tọ̀ ẹyẹ ògòǹgò bákan náà ẹyẹ olófèrè ẹyẹ olóńgò bákan náà ẹyẹ ẹ̀yà àdàbà a lè jẹ wọn. ibn abbas radiyallahu anhuma oninaha rasulillah sallallahu alayhi wa sallam an kulli dhinabin min as-sibaa' wa an kulli dhi mikhlabin min at-tayr akhrajahu muslim. anabi wa sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti jẹ gbogbo ẹranko abẹyẹn ọ̀gàn nínú àwọn ẹranko abìjà ó sì fún wa láti jẹ gbogbo ẹyẹ abẹyẹ kánná tí máa fi ṣọdẹ nínú àwọn ẹyẹ ẹ wàá ara àwọn ẹranko tó ń gbé ní òkun tó ṣe pé wọn kì í gbé bòmíì jù ní òkun lọ gbogbo wọn lẹ̀tọ́ o báyà wọn kéré àbí wọn tóbi kò sí nǹkan kan tá a lè ṣàyọkúrò rẹ̀ ńbẹ̀ gbogbo ẹni halal torí kọ́ lọ́wọ́ bá sọ pé uhilla lakum saydul bahri wa ta'amuhu mati'an lakum wa lis-sayyara ó ní. ọdẹ òkun òun ṣe lẹtọ fún yín gbogbo níta bá sì pa ń bẹ̀ ẹ̀tọ́ lọ́jọ́ fún yín pé kẹ́ ẹ jẹ ẹ̀tọ́ fún yín ọjọ́ ẹ̀tọ́ fẹ́ni tẹ́ wà ń lé ọjọ́ ẹ̀tọ́ tó wà àwọn èyí tó wá ìwọ̀ fún wa jẹ nínú oúnjẹ nínú náà ni gbogbo gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí àgbò gẹ́gẹ́ bí adìẹ eléyìí tó ṣe kí wọ́n pa wọn àdárúkọ ọlọ́run ọba lé lórí ọlọ́ni wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu lafisq ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o nínú gbogbo ẹran tó pa ìwọ́n tó kùnà láti dárúkọ ọlọ́run ọba sí i nítorí pé dájúdájú ìṣepò kíni ìṣepò kíni gbogbo ẹran tí wọ́n pa tí wọ́n dárúkọ Ọlọ́run ọba sí mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n pa tí wọ́n dárúkọ Ọlọ́run ọba sí ẹran tó tọ́ sí ọ pé kó jẹ òun náà lẹran tó sì kí wọ́n dárúkọ Ọlọ́run ọba sí nígbà tí wọ́n pa bisimilahi allahu akbar Ọlọ́run ọba tún sọ nínú suratul ma'idah. nípa àwọn ẹranko tí ọ̀tọ́ ká jẹ oni ní hurrimat kumul maitatu wa damu wa lahmul khinzir wa ma uhilla li ghayri Allahi bih والمنخنقة والموقودة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق ọlọ́run ní òun sì òkú ń betí ẹran wa fún yín láti jẹ òun sì ẹ̀jẹ̀ jíjẹ lé ìwọ̀ lẹ́yìn lórí ẹran ẹlẹ́dẹ̀ ìwọ̀ ni kò sí òfin kan tó lọ́n sọ̀kalẹ̀ láyé tó ní kẹjẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe ẹlẹ́dẹ̀ jíjẹ lé ìwọ̀ tó ń jẹ́ tó ń pọ́n tìlà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó tún ní gbogbo ẹran tó máa pa láti fi ṣe àgbéga fún nǹkan mí yàtọ̀ sí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n pa ẹran níìsín lórí pé àwọn pa fálìjànú ni gbọ́dọ̀ jẹ́ wọ́n kọ́ọ̀dẹ̀ ẹran tó bá pa páwọn fẹ́ ṣe mọ̀lúdì ọ̀gbọ́dọ̀ jẹ́ nítorí pé ó ti wá bẹ́ẹ̀ má uhilla bihi má uhilla li ghayri Allahi bẹ́ẹ̀ ní tí wọ́n pa láti fi ṣàgbéga nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ẹ fẹ́ fi ṣàgbéga bídà ni. wal munkhaniqatu ẹranko tó ń fún lọ́rùn pa ẹ sólókùn ẹran wa lọ okùn mọ́ra rẹ̀ lọ́rùn títí ẹranko tó ṣe é pé wọ́n nà pa ẹnà nígi títí tó fi kú ẹ gbọdọ jẹ wàlúmùtọrọ dìyà ẹranko tó ẹkọ jábọ́ látòkè ó ṣubú látàrí tó ga ó fi wá rébọ ó kú ẹ gbọdọ jẹ wọn nàtó ìhà ẹranko tó mi kàpà ẹ gbọdọ jẹ wọn máa akẹlẹ sẹbẹrù ẹranko tó ṣe pé ẹranko àbíjá jẹ ọjẹ lájẹkù ẹ̀yin wá gbé yòókù ẹ fẹ́ jẹ ẹ gbọ́dọ̀ jẹ. illa ma zakaytum àyàfẹ́ yìí tó ṣe pé ẹ̀dùnbù ẹ̀dùnbù rẹ̀ ọbọ̀ pẹ̀lú májẹ̀mú pé tẹ́ ẹ̀ bá tiẹ̀ dú tẹ́lẹ̀ náà yọ sẹ̀mí. àmì ètò ṣe wípé dúdú lásán lẹ́ẹ̀kan dú bẹ́ẹ̀ dú yóò kú náà ní dúdú ọ̀ràn kankan lára rẹ̀. wọ́n máa dóbi hàlẹ́ nùsùb ẹranko tí wọ́n dú fún mùsùlùmí jẹ ẹran tí wọ́n dún fóòsà mùsùlùmí là wá àwọn èsì káfìrì. wa an tastaqsimu bil azlam àti kẹ́ ẹ máa dá nǹkan lẹ̀ pé ẹ fẹ́ tara rẹ̀ máa ń tọ́pamọ́. bí ẹni tí ń dafá bí ẹni tí ń dagbégbá bí ẹni tí ń tẹ̀yánrin bí ẹni tí wọ́n kí àtẹ́lẹwọ́ kan ní wò oòrùn ló ń wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí báyìí ọlọ́ni dàlíkùn fisk ìsepò kí lélẹ́ yìí báyìí ọ̀tà kò tọ́lọ̀ náà ni wọ́n náà ń gbọ́ yẹn àìgbọ́ òsì o àìmá ti bù sí o ẹni tó gbọ́ tí ó gbà lókù tí ó rojọ́ eléyìí sọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ lọ́ọ̀nì lé ọlọ́wọ́n bá tó dá gbogbo wa ló ń bá wa sọ̀rọ̀ bákan méjì sí làwọn èèyàn gbà tó máa ń gbọ́rọ̀ lọ ẹni tí ó gbọ́ tí ó gbà ẹni tí ó gbọ́ tí ó fi ti pàlàbà rẹ̀ tọmọ pé wọ́n máa kiri orí àkìtàn ká ni tọmọ wò ẹran tán sọ bẹ́ẹ̀ wọ́n máa wò kó wọ́n sẹ́ran ni àdúrà ẹran yìí làwọn eléyìí sọnù wọn máa ń tọ́ da kí ló wáá da nínú òkú ẹran ó ń jẹkújẹ ẹlòmíì tiẹ̀ wà tí máa tọ̀ ní títì títì nínú gbòòrò tí wọ́n máa wá àwọn ewúrẹ́ àwọn àgùntàn táwọn mọ̀ṣíìnì gbá tó kú yọ́n máa wá sà yọ́n máa lọ tà fáwọn àyà kan àwọn àyà olóúnjẹ àwọn máa wá fáwọn èèyàn lókù ẹran jẹ adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí bàbá sì rẹ ti ń ṣe bẹ́ẹ̀ ìwọ́tọ̀ ń lọ ta fún ọ̀daràn ni ọ̀daràn ni ọ́ ìwọ ọ̀yà olóúnjẹ náà tó ń rà tó ń ṣe fáwọn èèyàn tà tó ń ṣe fáwọn èèyàn jẹ ọ̀daràn ni ọ́ báwọn èèyàn bá rí ọ ọlọ́run rí ọ ìdájọ́ bẹ́ńjọ́ gbẹ̀ndà kìyàmù. ẹ̀jẹ̀ islam ọlọ́run ọba nínú islam ó sì léwọ̀ láti jẹ ayé jẹ́jẹ̀ ẹ̀jẹ̀ báwo ọlọ́run sẹ́dọ̀ jíjẹ lẹ́tọ̀ ẹ̀jẹ̀ tí wàá jẹ́ àwọn èèyàn wàá gbé báfù lọ síbi tí wọ́n ti ń pẹran nílùú wọ́n wá ní kí wọ́n bá wọn gba gbogbo ẹ̀jẹ̀ màálù tí wọ́n bá pa lónìí nítorí pé àwọn níìdì rẹ̀ wọ́n fẹ́ẹ́ ti ṣe sẹ̀jẹ̀ wọn máa wá jẹ́ èèyàn dàbí ẹ̀dọ̀ oúnjẹkújẹ ẹ̀yin náà tẹ̀ ń gba ẹ̀jẹ̀ màálùú fún wọn tẹ ń ta fún wọn gan-an intẹ́ǹsì ọ̀takùtọ̀ intẹ́yìn náà ń ṣe ọ̀takùtọ̀ nítorí pé tọ́lọ́run bá ti owó rẹ̀ ní ìwọ ni o inna Allaha idha harrama shay'an harrama thamana bá ti lè ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà máa jẹ́ ẹran ẹlẹ́dẹ̀ ewọ́ ni ahàn bóòlù sì wá dá tí ó sọ pé ká má jẹ lẹ́nu ẹ̀ tó ọmọ ni àdánwò ni wọ́n fẹ́ dán wa wò ṣé ẹgbọ́ ẹ gbà àbẹ́ ẹgbọ́ nígbà àní tí ẹlẹ́dẹ̀ bá ń gbénú ààfin tó sì jẹ́ pé kéèkì àti bisikíìtì ní bá ń jẹ tí ọ̀ máa tí ọ̀ máa mutọ̀ ni jẹ ká tó wá pé tó bá yẹ àwọn ọmọ pẹlẹ dẹ gan káti ẹkọ lọ́wọ́n bá gan kọlọ sọ kò sínú ẹran tó ẹkọ máa jẹ oúnjẹ kújẹ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ẹranko tó ti kó kun fún lọ́rùn pa àgbọ́dọ̀ jẹ ẹranko tó ti kó àlà lù pa àgbọ́dọ̀ jẹ ẹranko tó ti kó jábọ́ látòkè àgbọ́dọ̀ jẹ èyí tó ní ihò kan pa àgbọ́dọ̀ jẹ tẹranko kan bá wa wọ ń láàyè wàá lọ mọbẹ wa wàá rẹ ìtàn rẹ̀ ẹranko wà láàyè ọwọ́ ayọ ìtàn rẹ̀ ọwọ́ anìtàn rẹ̀ lẹ́ níìdì kẹrin ọsẹ kù pẹ̀lú ẹsẹ̀ mẹ́ta. ẹsẹ̀ ló ìtàn Muhammad sallallahu alaihi wa sallam ó ní ma ubina min hayyin fahuwa mayyit ó ní gbogbo ń bá gé kúrò lára ẹranko tó wà lẹ́nu láàyè tẹ́ bá tilẹ̀ gé nǹkan kan kúrò lára níta gé tó wọn ó fi dòtí ara ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ó dòtí ara àti ẹ̀jẹ̀ tí ń sàn tọ́pọ̀ haramu ni méjèèjì a gbọ́dọ̀ jẹ́ kò sì sí nǹkan kan tá a ṣe àyọkúrò rẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí báyìí àyàfi tó wá nínú hadith anabi sallallahu alayhi wa sallam nípa àṣàyọkúrò rẹ̀ hadith náà ló sọ pé uhillat lana maytatani wa damani. أما الميتتان فالحوت والجراد وأما الدمان فالكبد والطحال أخرجه أحمد وابن ماجه بسند صحيح أنا صلى الله عليه وسلم أني أقول كون بيتي أنا مجي وان طلعن سلات وفوا تجاولي سمجي طلعن سلات وفوا أنا نوسا يقولون وكون بيتي أنا مجي نا نتجا وكو أجا إتوني بينا نتتا atoku ẹja atoku tata ẹ̀tọ́ ni a lè jẹ wọn ẹ̀jẹ̀ méjì yẹn ń kọ́ ẹ̀dọ̀ àti àwọn eléyìí tó máa ń dà gẹ́gẹ́ bí ẹ̀dọ̀ tí máa ń wà nù ẹran tó àwọn nǹkan méjì bá fún làwọn òkú méjì ti tata tọ́ dájúdájú. gbogbo àwọn nǹkan tó ṣe wípé ó lè ṣèyàn léṣe tí ò tọ́ kọ́ wọnú èèyàn àfi kó ṣèyàn léṣe islam ṣe lè wọ̀ tábà wà lẹ́ranko kọ́ńkọ́ adìẹ ni ewúrẹ́ ni tó jẹ́ pé ó máa ń jẹ ẹ̀gbin ibi táwọn èèyàn tó ń tọ̀ sí lẹ́ẹ̀mọ́ gbogbo àti ọmọ àmùtọ̀ orí àkìtàn lẹ́ẹ̀ máa bá gbogbo gbà tí wọ́n máa jẹ̀gbẹ́ irú àwọn ẹranko báyìí ìwọ ló jẹ́ pé ká gùn o tó bá jẹ́ pé ẹranko tí wọ́n máa gùn ni ọ̀gbọ́dọ̀ gùn tó bá jẹ́ pé ẹranko tí wọ́n máa jẹ ni àgbọ́dọ̀ jẹ tó bá jẹ́ pé ẹranko tí wọ́n máa fún ọyàn rẹ̀ ni ọ̀gbọ́dọ̀ mú wàrà rẹ̀ tó bá jẹ́ pé ẹranko tí máa yé ni ẹ gbọ́dọ̀ jẹ títí tá a fi só malẹ̀ fúngbà pípẹ́ táwọn wá fún lóúnjẹ tó máa títí tá a fi máa wò yí pé gbogbo nkóhun ó lè ti jẹrí nínú ẹ̀gbin látàrí oúnjẹ tó dáa tó mọ́ tá ti fún yìí àwọn ẹ̀gbin yìí ti yẹ fún kù lára rẹ̀. tó bá jẹ́ pé bùkátà bá mú wa tá a fi wá di pé à ń jẹ nǹkan kan nínú nǹkan tó lọ ń ṣẹlẹ̀ wọ̀nyún bóyá túláàsì tì wá lọ sídìí pé a fẹ́ jẹ nǹkan kan nínú òkú ńbẹ́tì ẹran àbá fẹ́ lò nǹkankan nínú tọ́lọ́ ń pa àgbọ́dọ̀ lò tá a ti kà síwájú yìí. tọ́ kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí ó bá ti jẹ́ ìwọ tí ó bá ti jẹ́ ìwọ kò sí tó burú bẹ́ẹ̀ tí òkú ń betí ẹran tó bá yẹ kó fẹ́ jẹ láti fi gbẹ́mí rẹ ró látàrí kó òró ń jẹ oúnjẹ tó sì rí náà ló kú ń betí ẹran kọ́ ọ má bàa wá kú ìsìláàmù gbà pé o lè jẹ nínú rẹ̀ nítorí gbẹ́mí rẹ ró ọlọ́run ẹlẹ́dàá wa ń sọ pé innama harrama alaykum al-maytata wad-dama wa lahma al-khinziri wa ma uhilla bihi li ghayri Allah faman iḍṭurra ghayra baghin wala 'adin fala ithma alayhi inna Allaha ghafurur rahim. ìtọ́lọ̀ ń ṣe lé ìwọ̀lé lórí ni pé ìtọ́lọ̀ ń kà sí lé ìwọ̀lé lórí òun náà ló kùn bẹ́tẹ̀ ara àti ẹ̀jẹ̀ àti ẹran ẹlẹ́dẹ̀ àti gbogbo nǹkan pa láti fi ṣàgbéga nǹkan míì tó yàtọ̀ sí Allah ẹni títú láàsì tọ́ba wa tì lọ síbi kó fẹ́ lo nǹkan kan nínú tá a ṣe léèwọ̀ yìí láì jẹ́ kó ṣe bẹ́ẹ̀ láti ṣàgbéré láì jẹ́ kó ṣe bẹ́ẹ̀ láti takùtọ̀ lọ kò sẹ́sẹ̀ lórí rẹ̀ o aláforíjìn lọ́lọ́run tó bá foríjìn tó a tún máa kẹ́ni. ilé ìjẹ́ pé bí kákó èèyàn bára rẹ̀ ń bìkan òró tó lè jẹ ju òkú ń bẹ ti ẹran lọ tí o bá sì jòkó nbẹ̀tẹ̀ ẹran yìí ó súnmọ́ kó kú kò sí wàhálà wọ́n á jòkó nbẹ̀tẹ̀ ẹran nítorí kọ́ ọ má bàa kú wàá fi gbẹ́mìí ara rẹ ró o ní wàá jẹ́wọ́ nítorí kó lè gbẹ́mìí ara rẹ ró nítorí pé ìwọ ikú tó ń sá fún náà lọ́ọ́ bá pàdé kíákíá tó ọtí mímu ńkọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa ìwọ lọ́tì èèyàn gbọ́dọ̀ mutí èèyàn gbọ́dọ̀ kọ́ntì èèyàn gbọ́dọ̀ tọ́tí kọ́ńdé èèyàn gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí bọ́ tí ó ti ṣe jẹ́ nǹkan tán pa ẹnì kò sì gbọ́dọ̀ gbọ́ tí kalẹ̀ kọ́ máa gbèrú ẹnì kò gbọ́dọ̀ rú ọtí kọ́ máa sọ kalẹ̀ ó sì gbọ́dọ̀ bá wọn lift ẹ̀ láti dìkan sí dìkan. nínú hadithi ibn umar radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam sọ pé kullu muskirin khamr wa kullu muskirin haram wa man shariba al-khamra fi dunya famat. وهو يدمنها لم يتب لم يشربها في الآخرة متفق عليه alayhi. anabi sallallahu alaihi wasallam ní gbogbo ntọ́ba ti lè mú ni hún rírà ọtí ni o gbogbo ntọ́ba sì ti lè mú ni hún rírà èèwọ̀ ni o àti pé ẹnikẹ́ni tó bá fi lè mu ọtí láyé yìí tó sì kú lórí pé ń bẹ lórí pọ́tí náà ní mu kò túbá kò ní mutí tó bá di lọ́la kìyàmù alimami al-Bukhari Muslim ló gbé jáde àtẹkùtà ayé tó mu àti kọ́dínà kò rí tọ̀run mu ọtí tilé ayé kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ́ ọtí tó ṣe pọ́ mu ìwọ tó ṣe pọ́ wẹ̀wù tó múra dáadáa tó wẹ̀wù dáadáa ọ padà dẹni tó ṣe pé ọ̀ ń tọ́ ara àdúró bàbá yìí àdúró màmá yìí ń ara ọ padà dẹni ń yàgbẹ́ sára àdúró bàbá yìí àdúró màmá yìí ń yàgbẹ́ sára wọ́n ti ń sọ̀rọ̀ lọ́rọ̀ tó bálaka ẹ̀mú táwọn èèyàn ń kọ́gbọ́n bẹ̀ wọ́n padà wá dẹni tí ń sọ̀rọ̀ jálajàla ọ̀rọ̀ játijáti àwọn èèyàn mọ̀ pé ẹ ẹ jẹ́ ẹ jẹ́ fi lẹ́yìn lẹ orí rẹ̀ mà ti dàrú òye ṣe dàrú èèyàn mutí kórí ó tún pé. bákan náà ẹni tó mutí nísìnyí báyìí gbogbo ẹni tí ò tó sọ̀rọ̀ sí ní ọgbàlejì ẹ rí ẹni tó mutí nísìnyí nígbà tó mutí tó ti ń já sínú pọ̀tọ̀pọ̀tọ̀ wọ́n á lọ sáré pé ìyàwó rẹ̀ wá lé pé ìyàwó àfàyọnu kọta nígbà tó bá fàyọnu gọ́tà tán ìyàwó kó fọtí fún kó o tún ti lọ mutí subhanallah níyàwó tí ọ̀jẹ̀ sọ̀rọ̀ sí ìyàwó wa di pé ń gbọ́ létí ọwọ́ o ti di rádaràda látàrí ọtí òfò látàrí ọtí òfò wọ́n wá ní wèrè oníta ni wọ́n bá ìwọ náà ni ọmọ kan tó mutí ti ya wèrè ni níbo ńlá ká ìwà mi o lórí lọ́wọ́ mọ́ o di dìdàkudà bóòtì orí rẹ ti tú bí bóòtì bá ti tú àti yọ táyà òṣòro nígbà tí bó ti tutù ọpọlọ rẹ ò pé má. akramakumullah ọtí anabi sallallahu alayhi wa sallam nínú hadith mi eléyìí tí umar radiyallahu anhu tó gbà jáde anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir fala yaq'udanna ala ma'idatin yudaru alayha al-khamr akhrajahu ahmed wa tirmidhi bisanadin sahih anabi sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá fi lè gbọ́ kan ó tiẹ̀ gbọ́dọ̀ jókòó nídìí tábìlì tó ṣe kí wọ́n ti mutí allah ìwọ ò fẹ́ mutí o kóòkù lọ fẹ́ mu o ò fẹ́ mutí o viju milk ni wọ́n fẹ́ mu o ò fẹ́ mutí làkàṣẹ́rà ni wọ́n fẹ́ mu ọ gbọ́dọ̀ jókòó níbi tó ṣe kí wọ́n ti mutí àyàfi tó o bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó o bá gbọ́ jọ́ kan gbọ́ subhanallah ẹ̀yin àlè má lọ bí alájọyọ̀ ẹ̀yin àlè má ní ṣíṣe tẹ́gbẹ́ gbogbo gbà bí alájọyọ̀ náà lọ́ọ́ máa lọ so tó bá jẹ́ pé orí tábìlì ibi tí wọ́n bá ti mutí ni ọ̀gbọ́dọ̀ jókòó ń bẹ̀ àjọyọ̀ ibi tí wọ́n bá ti mutí ọ̀gbọ́dọ̀ débẹ̀ ńlọ ń gbọ́ yẹn àyàfi tó o bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó o bá sì gbọ́jọ́ kan ìgbọ́. wàyí o irú ìyàwó wà ní ṣẹ̀rí ẹ̀sìn Islam ni ló ti pèsè kalẹ̀ dẹni tó bá mutí. Jábìrì bin Abdillah radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní kullu muskirin haram. إن على الله عز وجل عهدا لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال قالوا يا رسول الله ما طينة الخبال قال عرق أهل النار أو عصارة أهل النار متفق أخرجه مسلم ولا النبي صلى الله عليه وسلم سيكي بنتباتي موني هوليرا يوانيو ولو ما ni hún يا èèwọ̀ ni ọlọ́run ti dá májẹ̀mú kan ó ṣe lọ́rùn lórí ara rẹ̀ tí gbogbo ẹni tó bá fi lè mọ̀mú kù mú láyé yìí òun ò mú mú òun ò mú mú òógùn àwọn ọmọ náà òróró ara àwọn ọmọ náà òun ò fún mu tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù ètùtù ara wọn òun ò fún mu tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù ajá ah! pé sí ọ ti láì sí ọ ẹ̀ mú láì sí ọ ìmúkúmu tó mú láì ìmúkúmu tó mú títí ó tún á bàjẹ́ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kìyàmà. alhamdulilayi rabbil alamin àdúgbò fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba kí wàá san àwọn olùmọ̀wá ní ẹ̀sọ́ lórí ẹja jìnnà sí àwọn ìmúkúmu ilé tí ó lè mú yàn mọ́ni láàká ìmọ̀ tí ó sì mú kéèyàn rí ìbínú ọlọ́ọ̀ba láyé àti lọ́la àlìkíyàmà ọ̀rọ̀ wọn ti ń bá wa sọ gbogbo ẹni tó náà bá sì mú rí kọ́mọ́ wọn dẹ̀wò kọ́mọ́ wọn dédé àárá torí pé aburú pọ̀ ń bákan náà ká sì jìnnà sáwọn ọ̀rẹ́ tó jẹ́ pé bá ń ṣerú sí síbẹ̀ torí pé àtàrà ọdún kan bá èèyàn máa kọ látara àwọn ọ̀rẹ́ ẹ̀wọ̀ oríṣiríṣi wọ́n sọ wípé lómi mu nǹkan mi ó ti bẹ̀bọ̀ sálẹ̀ kí àwọn látara jẹkújẹ nítorí aburúkú jù ní kó wá yóò fi ránṣẹ́ ọ̀ràn yẹn lọ́sọ̀rọ̀ èyàn ó lọ jìyà tó ẹja àmọ́ tó dáa jù ní kéèyàn gbọ́rọ̀ kéèyàn sì fi sàǹfààní kó lè bàa làlàyé kó lè bàa làlọ́lá àlìkíyàmọ̀ bíbá ni a dúró sí ní alẹ́ tòní ẹ̀jẹ̀ pàdé àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la kọ́ lọ́sọ̀rọ̀ jọlọ́lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.